Allah khayo sheik ìzákùn Allah khayo wọ́n ní bèèrè bèèrè wọ́n ní ẹ̀dàkùn kí ni yóò jẹ́ ìtàn fún ẹni tí yóò bá ìyàwó lẹ̀ lásìpọ̀ níbi títí máa ń gbà sí ìgbọ̀nsẹ̀ ìzákùn Allah khayo A'udhu billah ìbéèrè yìí ìbéèrè ẹnìkejì lè mọ jẹ ṣáàní lọ́kọláyà lọ́ọ̀bá ni nìkan òkun hàrùlẹ́kùn fàtú hàrùlẹ́kùn ànàṣètò olùwà ní àwọn aya yín hàrùkùn yìí ni wọn ọgbà ògbò yìí ni wọn ìtumọ̀ rẹ̀ ni pé. ojú ọ̀nà ọgbà oko hanfun lẹ́kọ̀ọ́ fàtú hanfun oko yìí náà ní kẹwọ́ hanfun má wọ fàtú fàtó kún alhanf òun náà ní ibi tó lẹ́tọ̀ tó yẹ kí sáàni lọ́kọ̀láyà ti wáyé fàtú hanfun kún máa nàṣẹ́ kó bá ti wá wọ̀ yìí mọ́kàbílá mọ́débẹ́rán. ẹ bá gbègbà wájú ẹ bá gbòdò lẹ́yìn àmọ́ kó jẹ́ pé ojú ọ̀nà bí tọ́mọ ń gbà jáde náà èèyàn báyìí gbègbà ojú ọ̀nà ní ìbínú ọlọ́run ni o torí pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam nínú ẹgbàá wa kan ó pè ní alùpùpù yàtọ̀ sọ̀rọ̀. ọ̀nà tí àwọn ọmọ lóòtù àwọn ìjọ lóòtù tọ́lọ́ wọn bá fi àwọn ọ̀hún àwọn lóòtọ́ àwọn ń wá wọ́n ń bá ọkùnrin láṣepọ̀ ni ṣùgbọ́n mi gbọ́dọ̀ ń bá aláṣepọ̀ náà ní irú ìṣeré ẹni ọkùnrin tó lòun ṣe ibi tí ìbẹ̀rẹ̀ ti ń jáde wọ́n jẹ́ kí bẹ́ẹ̀ lọkùnrin ti ṣe ṣáájú ẹ̀ṣẹ̀ ńláńlá ni o ní kaba ìlú ìkùnú náà kaba ìlú ẹ̀ṣẹ̀ ni. ó wá nínú àdìsí òṣìṣẹ́ ńlá Muhammad nàbì ní ẹ má dà o ẹ má ẹ má ẹ má ẹ má dà o láti súnmọ́ àwọn àyà obìnrin láti gbé adigbáyé yẹn lẹ́yìn níbi tí è ṣe ojú ara rẹ̀ tí èèyàn bá débẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá lájò tàbí ọ̀rọ̀ tó ní kábàáyé rẹ̀ gbọ́nà. téèyàn bá dáwọ́ eléyìí wò ó lè gbà tó tọrọ àforíjì tó pọ̀. <laughs> ó ní láti tọrọ àforíjì tó pọ̀ torí pé wáyìí ìlérí tó lè ìgbẹ́ fún ẹ̀tọ́ bá ṣèlú ẹ̀. ṣẹ̀ríà ó fi ẹ̀tọ́ lẹ̀ fún lọ́kọláya hákòlì sẹ̀ńtà ìwọ wọn ṣe ẹlẹ́tọ̀ ara ẹni nígbàdàn ara wọn ṣùgbọ́n kọ́ mọ̀ jẹ́ ibi tó lu àṣírí wọ̀ èèyàn bá wá dáwọ́ eléyìí wò àtọ́rọ̀ àforíjì lọ́sọ̀rọ̀ ọ̀rọ̀ ó sì má dáwọ́ ẹ̀ wò kọ́ mọ̀ dáwọ́ ẹ̀ mọ́ o àwọn ọ̀rọ̀ míì bẹ tí wọ́n máa ń sọ pé àwọn kan máa ń ṣàkíyèsí rẹ̀ sọ́dọ̀ àwọn kan nínú àwọn olùmọ̀ wọn ni kò ṣe nǹkan kan ọ̀rọ̀ yóò lálàáfíà o wọ́n ṣàkíyèsí rẹ̀ sí ìnáwó malik pé òun ò rí ẹni tí ó lè sọ pé nǹkan yìí ẹ̀ṣẹ̀ ni ọ̀rọ̀ yóò lálàáfíà kọ́dà wọ́n ṣàkíyèsí ẹ̀ sọ́dọ̀ sáábì kan Abdullahi bin Umar àti zayd ibn aslam àtàwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀tọ̀ ni tí wọ́n ń sọ ọ̀tọ̀ ni tí àwọn apá kan nínú àwọn al-fuqaha tí wọ́n gbọ́rọ̀ yẹn yé sí. ní tí wọ́n sọ ọ̀yàtọ̀ sí tó ṣẹlẹ̀ àmọ́hàmàdù sọ. ìgbà táwọn yẹ̀wò jí tí wọ́n máa sọ pé ayé máa rọ́jú lé àti àmọ̀ràn àtàwọn. مدبرة أي من من من من دبرها يعني في قبولها من الدبر يعني pé tó bá ní ṣáàní lọ́kọ̀láyà látẹ̀yìn lójú ara obìnrin náà ni o ṣùgbọ́n látẹ̀yìn pé ìyá àti alwaladu ahwal ọmọ yẹn náà lọ́mọ fi fi náà dùn mí rárá o lọ́jọ́ bẹ́ẹ̀ èèyàn bá gbà èèyàn bá lọ́nà iwájú àbẹ̀yìn kó sáà jẹ́ pé fi sọ máa ń ní wáyé kó jẹ́ kó ju ara obìnrin náà níbi tí ọmọ ń gbàjà jù kọ́mọ jẹ́bù mi. so ọ̀rọ̀ yìí náà ní gbogbo ọ̀rọ̀ tí wọ́n àwọn apá kan náà àwọn sálàfù tí wọ́n sọ kò sí ẹnìkan tó nílẹ̀ ìwòyà kéèyàn máa ṣe ìṣesí ti olùbẹ̀lẹ̀bẹ̀lẹ̀ ẹ̀tọ́ bá ṣe orí ẹ̀ ó ti kú sínú tẹ̀lé ọ̀rọ̀ tó ní kábà ilé nínú ó sì tún àforíjì lọ́sọ̀dọ̀ ọ̀nà ó sì mọ̀ jẹ́ orí òṣèlú náà wọ́n máa kó wà á náà.